والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد ونفو الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe nínú àánú àti àjùlọ pẹ̀lú orí rẹ̀ tí mọ́ ń ṣe fáwọn tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ láti sọ pékèmì àti yíká tún di Ramadan ti ọdún eléyìí tí ń di ẹlẹ́ẹ̀kẹrìnlélógún 14 nínú oṣù kẹsàn ọdún àwọn ẹlẹ́sìn islam tí ṣe oṣù ramadan léè tí jíra nabi sallallahu alaihi wa sallam tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn mẹ́rin àti ọdún mọ́kànlé ní ogójì abẹ́ ọlọ́run ọba náà bọ́lọ́run ṣe ń ṣe ìwọ̀ tí ẹ̀ lórí wa ọlọ́run jáwà ní ó lè mọ̀ pé ìwọ̀ ọlọ́run ọba àlèkẹ́ ọlá fún gbogbo ẹ̀yin olùkún lọ fún ètò wa gbogbo yín pátápátá la kí wa san yín olóore ọlọ́run wa dúró tì yín bákan tí súnmọ́ bí ọdún méjì lọ ti ẹ̀rọ ọlọ́run kan tó ṣe kó gbogbo ọjọ́ júmọ́ à ti yàbá tí ń bọ̀ wá sórí ètò báyìí àwọn ni wọ́n ń fi epo sínú nǹkan ọ̀gbìn wa ọlọ́run bá wa sí àwọn náà ní ẹ̀sùn olóore àti gbogbo àwa náà pátápátá kódà tó fi dórí ẹni tó mú múrí márùn tó fi sọwọ́ sí ètò yìí ọlọ́run bá wa dúpẹ́ fún a bá sì tún fọkàn tẹ̀lé wa lọ dẹ́kùnrin mọ́ ẹkùn ìjẹ́ ká mọ ọbẹ̀ lọ́hùn ní àwọn àkókò yìí ọlọ́run báyá balabẹ́ta wà ní àwọn sáàsọ̀ ti padà débẹ̀ kọlọ́run kọ́dàkùn kó là wá àwọn tí àdáwò náà ti débá ọlọ́run bá fún wọn lálàáfíà o àwọn tí ò tí ì débá ọlọ́run dákun mọ́ jọra ìdọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mọ́ gbàgbé rẹ̀ kọlọ́run kó sànú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí àkòrí ọ̀rọ̀ wọlé tí a mú wá fúnra aláàdẹ̀mú náà ní àdúà tí a pè a wá bọ̀rọ̀ náà dé lánàá òun ni pé àǹfààní àbọ́lá tí ń bẹ́m̀bí kámọ sàdúrà kọmọ jẹpa mọ pariwo sókè gèè bígbà tó pin ayé dé àti nímọ̀ síhùn kíyàn dákẹ́ pàmù ìgbà tó ti pé èyàn lè sọ̀rọ̀ so láàrin méjèèjì ibẹ̀ ni a wà lánàá pẹ̀lú àánú ọlọ́run bẹ̀rẹ̀ ní olùbánisọ̀rọ̀ wa ni wọ́n ti bá wa tẹ̀síwájú lónìí fáǹfààní Bank Account Alihuda Islamic Development Foundation àwọn tí wọ́n níbò làwọn ti fẹ́ jọ ìwà náà ọ̀nà tí a gbà wọlé náà ni pé alihuda islamic development foundation tẹ́bá ti débẹ̀ ẹ jọ ìwà so pẹ̀lú àánú ọlọ́run kí a sì mọ́ sí ààrẹ fún àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí kọlọ̀n kó ṣe nílọ́nù fẹ́ nìkọ̀kan wa bismillah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn gbogbo àwọn ìtìsíwájú wa yìí tí ń jẹ́ ọ̀kan nínú ọ̀ràn ìjọsìn fún ọba adẹ́dà abẹ̀bẹ̀ kí ọlọ́run ọba kí ó gbà sínú ìjọsìn ẹnìkọ̀ọ̀kan wa kó sí olókùn fòrèrè fún waláyà àti ní alkiyama bákan náà a ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa onídídùn tí a ń gbé ẹ̀sìn lárugẹ kìí ṣe pé àwa torí pé pàápàá jùlọ ìlú gbòó tí a ń bẹ́ẹ̀ yìí ní ànánà àwọn tí wọ́n tẹ̀lé wa pẹ̀lú báìkì pé àwọn náà fẹ́ dá sí àgbójú bẹ́ẹ̀ ọlọ́run wá ní kí ẹ tẹ́wọ́ gbà wá islam lẹ tẹ́wọ́ gbà kìí sàwà torí kìí sí ọ̀rọ̀ pé ìlú kan ní lágbájá islam ẹ̀sìn gbogbo olú ni ìlú gbòó ọlọ́mọjọ́ ọbàjẹ́ ìlú sakínà ọlọ́mọjọ́ ọbàjẹ́ gbogbo ẹ̀yin náà tẹ́ tún dá bírabíra lẹ́nàá sínú àkáǹtì wa gbogbo yín à ń sọ fún yín pé jazakumullahu khairan ní pé lórí àwọn tí wọ́n pàdé wa tí wọ́n dá wa dúró ń gbàtà ń bọ̀ wa ọlọ́run kí ọmọ fi ẹ̀san yín kọ́mọ́ fi dùn yín gẹ́gẹ́ bí alukawani rẹ̀ náà àkórí ìbánisọ̀rọ̀ wa ta wà lórí ohun tí ń jẹ́ àdùáò àdúà ṣíṣe torípa ajó yé wa ohun tí ń jẹ́ àdùáò nínú Islam bákanáà pàtàkì rẹ̀ ṣùgbọ́n wá tún sọ fún wa bákanáà pé ọ̀pọ̀lọpọ̀ ní jáde kúrò nínú Islam látara kó ń ṣàdúà àdùáò sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ìjọsìn àwọn ìbàdátòl kọ̀wùlíyà àwọn ọjọ́ sáà mọ́ fi ahun ṣe àbí gbólóhùn ṣe tàí ti dojú ẹ̀kọ́ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dá àwa ní bùkátà sí ká mọ pàtàkì rẹ̀ torí pé nínú tó lápọ́nlé lọ́dọ̀ ọba adẹ́dá náà ní ká mọ bẹ́ yorùbá náà lọ́dọ̀ wọn wọ́n sọ pé àdúà wọ́kọ̀wọ́kọ ọlọ́lá ó sì dáa ju èpè tọ́tọ́ lọ ni pé báyìí ò kẹ́ni yóò dùn tó níbi èpè ọ̀sẹ̀ tí ó fẹ́ kún ó sí pè fún ìtumọ̀ kí bá dúà sí lápín lọ́dọ̀ ọba tó dá wa bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn èèyàn a sì nífẹ̀ẹ́ sí dáadáa ṣùgbọ́n báwo la ṣe ní mọ́ sí ohun tó jẹ́ ẹsẹ̀ táàmọ̀ pé ládùúà tó jẹ́ pé ìwọ láàmọ̀ pé lóúnjẹ láfi ní bùkátà sí pé kágbálà kódà ó lè jẹ́lé ilẹ̀ lárúbá wọn kọ́ ọkọ̀ àlùjànnú àbúkọ àwọn afá àkàtẹ́ yẹn mọ̀ pé tí ó ti pọ̀ òun sàdúà tó jẹ́ pé eléyìí ń jáde kó nínú Islam tí yẹn bá ń ṣe bẹ́ẹ̀ àwa bá ọ̀rọ̀ débi pé báwo láti mọ̀ pé ọba tó dá wa ajé oyé wa ipa ní bùkátà síkítà òhìdù wa ìmọ̀ nípa Allah subhanahu wa ta'ala ìṣẹ́lọ́kan ṣoṣo níbi ìjọsìn nípa àwọn orúkọ àtàwọn òròyìn rẹ̀ a ní bùkátà láti mọ̀ tó rẹ̀ tí ọba mú orúkọ ẹni tó báwo ló ti fẹ́ pè nǹkan mí láti pè àtàyè dórí àwátà gbédè lárúbáwá a ní bùkátà sí pé tábà ti mọ̀túnmà àwọn orúkọ bá dẹ́dà ní Yorùbá ńgbàtà abẹ́wì bá fẹ́ kẹ́ni bí lọ bá fẹ́ ṣe ni ní Yorùbá náà ọmọ mú àwọn ọ̀túnmọ̀ yẹn wá ní ẹlọ́mọ̀ fi ní ní àpáta ayérayé ní ní òkè pátápìtì ní ní alágbádá náà bẹ́ẹ̀ ni torí pé o ti mọ àwọn ókọ rẹ̀ o ti mọ àwọn ìròyìn rẹ̀ ta pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn òròyìn rẹ̀ àwọn ọṣẹ́ rẹ̀ bákan náà báwo láti mọ̀ fi jọ́sìn fún pàápàá jùlọ àdùn áwò yìí ọ̀kan nínú ìjọsìn lọ́wà lẹ́yìn eléyìí ajóyé wa pé pípi ọba adẹ́dà gẹ́gẹ́ bí àwọn àyàta mú wá fún wa lánàá àyà odò ó ní astajib lakum isu ń júwe sísúnmọ́ ọba tó dá wa sí wa pé kìí sẹ́ntàmọ̀ jágbe mọ́ kìí sẹ́ntàmọ̀ pè bí ẹni pé etí rẹ̀ di bá níbi sọ fáwọn sọ̀hábà ń jọ́nà ẹ̀lọ́run pé á ah, ẹsẹ sùúrù fẹ́mi ara yín gba àwọn rìnrìn àjò tó ń pariwo pé innakum la tad'una al-azam ẹ̀ kìí sáàdì tí lẹ́ntẹ́ ń pè wala ghaiban kìí sẹ́ni tí ó jìnà sí ilẹ̀ ń pè torí pé ọlọ́run ọba yín súnmọ́ wa nínú súra míì náà pé ó ní ud'u rabbakum ẹ mọ̀ pé ọlọ́run ọba yín ọba tó dá yín tẹ̀ ní pẹ̀lú pẹ́pẹ́ ń fúrú wà kò fìyàtà àti ní ìpamọ́ tí lọ ń sopọ̀ mọ́ ayà ìtí sọ fún wa pé ìwà Nabi la taj'ar bi salatika nígbàtọ́ ọmọ ń sàdúrà bóòsì sọ̀láàtì mọ́ máa ké bí èyí tí nǹkan biha mọ́jújú tí ọ láti pè ọba rẹ̀ náà síta ṣùgbọ́n wabtaghi baina zalika sabila wá ọ̀nà láàrin ìkéníkejì rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ohun tọ́rẹlẹ̀ jù kò sì gbọ́dọ̀ jẹ́ ni ara yòókù lára lábẹ́ àyà yìí ìbẹ̀ ládúró sí pé bá àti pè ọba dẹ́dà àwa ní àwọn àwọn fàwáìdì tí ń bẹ́m̀bí ká mọ́ pí ọlọ́run ọba wa ká mọ́ sẹ ìfáhù dùháhùwà lání á ti bẹ̀rẹ̀ lẹ́nì tá a sopọ̀ mọ́ báyà àwọn àdáàbù tó somọ́ abdùhá lábẹ́ àyà yìí tá a kà lásán bí ni mo fẹ́ bí òrùn pípè bí ìkọ́ ọmọ ṣíṣe gbata bá fi tẹ́lẹ̀ iṣẹ́ hajj isi tún jó yá pé àìkẹ́mọ́ sí hùn tako àfihàn sàkàrù fọ́lọ̀ táwọn mí pè ní díkìrò anfas eléyìí sínú islam àbá lọ́wọ́ nẹ́bì wọ́n ni ìṣẹ́bẹ̀ náà nínú àwọn àǹfààní tí wọ́n bí mímọ́ pa mímọ́ sí jẹ́jẹ́ tí ò ní gòkè jù tí ó dá wàhálà alẹ́ fẹ́ lómi bákan náà tí ó sì tún jù tí ò ní pé báyà à ń tijú أعصم إيمانا لعلم صائبه أن الله يسمع الدعاء الخفي إما صدعاء níbaralẹ̀ ní إن ń sàfihàn ìgbàgbọ́ ẹni tí ń bẹ ọlọ́run ọba dẹ́dà wípó nígbàgbọ́ ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ àsẹ̀míọ̀ pé àsẹ̀míọ̀ tọ́lọ́run wá ń jẹ́ ọba olùgbọ́ tọ́lọ́run ọba dẹ́dà ń jẹ́ yìí bá yóò kọ́rọ̀ pamọ́ tó kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ọba yìí ń gbọ́ torí àwójì arùbíhí ìnáwó alímùn bèzáti sudur ń júwe pé ẹni yìí ìgbàgbọ́ rẹ̀ náà bá dẹ́dà pé mo wí jẹ́jẹ́ ọgbọ́ ilé iná àǹfààní àkọ́kọ́ ni ìtumọ̀ pé ilé ìgẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ náà bá dẹ́dà ó sì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ni a sọ mo fìlà ádẹ́bí wà tààzim ìtún ń sàfihàn pé ẹni yìí lẹ́kọ̀ọ́ tó nígbà máa sọ fún yẹn gbà wọ́n náà tọ́ jẹ́ bàbá olówí kọlẹ́kọ́ ni bákanáà kò ìsàkọ̀ bàbára òbí tó bí káwàtẹ̀ kí ọba adẹ́dà tó dá bàbá tó dá ọmọ kódà tó dá nǹkan tí bàbá ó fi wọn jẹ́ bàbá lórí ọmọ fún láti kí àbí nǹkan yòókù tàbáwá fẹ́ pè ẹ̀kọ́ tá a ń lò pẹ̀lú àwátájọ jéèyàn kódà pẹ́pẹ́lá ilá ilá láwùlá ń ṣe tóhun yọ́ wá rí rárára tí ọmọ dáwà aláàlẹ́ fún gbàdúgbò ní sùn àìsí bẹ́ẹ̀ mùsùlùmí fi ìlànà ìsàdúrà rẹ̀ ìsàdúrà rẹ̀ jọ ẹni tí è ṣe mùsùlùmí níbi ariwo ilé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé annahu ablagu fi tàdọ́rù wal khushu' àmọ́ múnidógóngó níbi ìbáralẹ̀ pé ìpáyà rẹ̀ pé ń bẹ àrí pé ń gbà tí wọ́n ní bá wà wájú adájọ́ tó bá fẹ́ rojọ́ sọ̀rọ̀ bóò sí máa sí kódà bàbá fẹ́ sọ pé olúwa àwọ tí ìjẹ́ pé òun lọ́dá pé ẹ̀dàkùn ẹ̀fẹ́rí ọ̀sán yìí jù hàn kìí sí pé ọmọ sí mánàmáná níwájú adájọ́ ayé kátọ́ wáṣẹ̀ pé tó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tó bá àti ìkọminú rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹlẹ́ẹ̀kẹta náà fà ní ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin annahu ablagu fil ikhlas iṣẹ́ tàà bá ń ṣe tàà ṣe láti hàn ìṣe nítorí ẹn tàà ń ṣe nìkan sábà mọ́ jógóngó ń bẹ̀ ju èyí tàà ń ṣe ẹ̀páwọn yóò kí ọ lọ wọn ìkìláàsì ní ká ṣe nǹkan nítorí tọlọ́nkọlọ́ nìkan ṣẹ̀pádọ́ àtàwọn ń ṣe tàà mọ́ pariwo gèè àwa gan ọkàn wọ́n balẹ̀ pé síárì mi ò ní sábà ráyè wọ́bẹ̀ tó bá ti ń pariwo pé àà ah, kódà àbáláwájá látago méjìlá tó ti bẹ̀rẹ̀ àdúrà àsùn mọ́júmọ́ kódà wọ́n lọ àìsùn ìṣọ́òru nọ́ọ̀sì láàfù pé bóyá eh, àwọn ẹgbẹ́ báyìí eh, ìṣọ́òru olóṣooṣùn wa tàájúdó olóṣooṣùn á pàdé àtọkùnrin àtobìnrin ọkọ àtàwọn ọmọ lè ṣe ń dákọ̀ọ̀kan ni àbọ̀rọ̀ sọ́ di gbogbo ògbà wáífà nílẹ̀ wọ́pẹ́ ẹjá pàdé mọ́sálásí báyìí lóṣooṣù táàmù dé ti pé àmọ́ sí nẹ́fìlà lápapọ̀ eléyìí ò sínú islam tọba jẹ́lé ọmọ jàmá kọ̀ọ̀kan kọ̀ sáà tọba sáàmọ̀ islam ó ń kálukú ń jọ kọ̀ọ̀kan lè wó ẹta jíyàwó jí ọmọ ń dá kọ̀ọ̀kan ní kọ̀bọ̀dọ̀ jẹ́ pé aládàwàl kódà kìí pẹ́ fi déètì sí níbo lè ṣẹlẹ̀ sáà nẹ́bì náà sallallahu alaihi wasallam jọ tí wọ́n abbas tánàbí ìṣàdúwà fún níjọ́ náà lọ́wọ́ so eléyìí ìwọ́n ni mọ́mú ní dógóngó ìṣiṣẹ́ nítorí ọba adẹ́dà nìkan ìtànpẹ́ ní al-ikhlas ẹlẹ́ẹ̀kaàrúnnù rẹ̀ ni pé annahu ablagu fi jam'iyyati al-qalbi ala dhilla fi du'a atúmọ̀ jẹ́ kí ọkàn papọ̀ síbi ìyẹpẹrẹ ara ẹni fọ́ba adẹ́dà nígbàtà bá ń bẹ̀ nígbàtà máa ń sàdúrà wa jẹ́ẹ́jẹ́ oníjẹ́pá mọ̀ fohùn sí competition bẹ́lẹ̀ ìbá díhùn eléyìí ni ó tún díhùn eléyìí yóò jẹ́ kárí àdúà sí níbo ṣe yẹ ká sí ẹlẹ́ẹ̀kẹfà ni pé annahu dalilun ala qurbi da'i min maulahu alqarib minhu ìtún júwe bàbá ń sàdúà wa níbaralẹ̀ ní jẹ́ẹ́jẹ́ wípé a nígbàgbọ́ kọba yìí súnmọ́ wa bí ṣe ń jẹ́ qarib fa inni qarib agbàgbọ́ yà yà yẹn tọ́yẹn ọba jìnà sí ni làámọ́ pè rárá pé agbàgbọ́ yẹ pé ọba yìí súnmọ́ wa dáadáa tẹ́ pé Ànábì sallallahu alaihi tọ́ka fún wa nínú hadith tọ́wà nínú àwọn tíra súnnà

ó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan yí ju ọrùn nǹkan ẹ̀gún rẹ̀ lọ sẹ́wọ̀n pé wọ́n wà lérí nǹkan ẹ̀gún wọn ohun tó next sí wọn níbi nǹkan ẹ̀gún wọn òun ní ọrùn rẹ̀ tí ìjánu rẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú àníbi ó súnmọ́ yí ju ọrùn nǹkan ẹ̀gún tẹ́gùn yẹn lọ ọba tọ́da yín yẹ́bù ti wá náà yà náà pé wà náà nù aqrabu ilaykum min hablil warid kódà ju kásán ọrùn yín lọ kúrùbù tá wá sọ níbi ìsúnmọ́ tá sọ yìí wọ́n ní kúrùbù khaso ni kìí ṣe kúrùbù ama

so n túnmọ̀ pípọ̀ ọba tí ń ṣiṣẹ́ dáadáa tí bẹ́ẹ̀ ní kúrúgbò ìsúnmọ́ ọlọ́run ọba rẹ̀ ni ó ṣe mọ́ súnmọ́ sí bàbá ti ṣiṣẹ́ dáadáa àníbì sọ bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà wọ́n sì jáwọ́ ń bẹ̀ wọ́n ẹ̀wà ti ń gbọ́ nísìn ariwo tí ẹ̀nà ń bolo ti rí tó sì pẹ̀rẹ̀ mùsùlùmí àwọn tó bá torípé àwọn àyókù àti ẹ̀lẹ́dúólẹ́gbẹ̀ẹ́ wọn àníbi níbẹ̀ nìkan níbà iṣẹ́ yóò tẹ́ lè ṣe ẹ̀ẹ̀lẹ̀ kódà kọ́ ga bí òkè hood ní góòlù kò ẹ̀ lè bá ìlàjì iṣẹ́ tẹ́nìkà ọ̀kẹ́ wọn sí àǹfààní ẹlẹ́ẹ̀kẹfà lélẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé ìmọ̀ sàdúà níbaralẹ̀ ní jẹ́ẹ́jẹ́ láì mọ́ pariwo jù jẹ́kúbáyá ìmọ̀ sún ni mọ́tò yẹn mọ́ lè sí pẹ́ wọ́n náà wò ń gbà tọ́ lọ fẹ́ sàsíkiri náà ni ọsá pariwo títí títí tí ń gbò òdìjọ́ kejì wọ́n náà rí pé òun rẹ̀ ti sís agara ti da ò lè kọ̀ntínù mọ́ ọlọ́sùn ní iṣẹ́ tó ń nífẹ̀ẹ́ sí ju níṣẹ́ tá a ṣe níwọ̀ntúnwọ̀nsì tá ni pé a mọ́ gé gbogbo nǹkan kí mọ́ jẹ́ olùdènà fún èèyàn níbi àdúà àbáwọn tó jẹ́ distractions nígbàtọ́ ìpariwo lẹ́ bá fi ń ṣe tàìsìjọ kójọ tẹ̀ẹ̀tì ẹ̀ lókè báyá ń kálukú sí ní ariwo tẹ́lẹ̀ ọmọ ilaha so wa

bákanáà tàbá tí wá ti ń sàdúrà yẹn tó bá jẹ́ pà ń ṣe jẹ́jẹ́ tà sí láti hàn àti lọ́gún tó máa rọ̀kí àkódà ah, ń sàdúrà gan so àwọn tó jẹ́ àwọn tí èfẹ́ kọ́lá ẹni dalé ipa àwọn ò ní ká ni torí pé tí wọ́n bá ti di pé èèyàn bá ti lè sàdúrà mọ́ nǹkan ti sí ọ́ kódà Yorùbá náà mọ́ sọ pé àìrójú àìráyè wọ́n lòun ni ọ̀gá àṣàsí tó bá ti pé èèyàn bá rájú ráyè bẹ́ẹ̀ lọ́hùn mọ́ nǹkan ti sí kọ́mọ̀wòlẹ̀ wá pàwọn fẹ́ nǹkan sí mọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ń bẹ̀ òun náà ni pé àdúà táà ń ṣe yà àdúà ṣíṣe náà mìnà díkìr ìran kan nínú àsíkìrì ṣíṣe ó tún ọkọ̀ yẹn bá ti ń bẹ lọ́n tó ń sàdúà ó ti ń sàsíkìrì ó tún ṣe dùn áwò tọ́lẹ̀ áwò almas alapapọ̀ òfin tó sì wá fún àsíkìrì náà ni pé ọlọ́run sọ fún ànẹ́bì pé wàkùrọ̀bàkà fi nafsik

kétìrí ọmọ ọgbọ́ tó bá jẹ́ àwọn àyè ibi tí súnà ti fàyé lẹ̀ kí bọ́yọ wà lóyìnbó ọ̀n sí náfílà lóru tọ́rọ àmọ́ kàlùkùrán láti jí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ bó ti wá ní súnà àbídà old torí pàwọn yẹn mọ́ lọ sí nẹ́sù àdísì lò sí àyè ibòmí pé tẹ́ẹ̀má ti náfílà lóru àyè gbà wá kó lè ra gbé ohun rẹ̀ sókè díẹ̀ wà tẹ́tẹ́ jọ ń bẹnu yàrá bóyá so pé níbà fi nafsika ìkéde pé wọ́n fi ẹ̀mí rẹ̀ sí pé <laughs> tánpè ní tánpè ní anfas kẹ́ bá àlàyé tánṣe ọ̀n tàdọ́rù á ní pẹ̀lú pẹ́pẹ́ ń fúrú wà kò fi yẹ́tẹ̀ àti ní ìpamọ́ àbí pẹ̀lú ìpayà rẹ̀ pé ìnírọ̀já ò pé yọ gbà ṣùgbọ́n tí ọba gbà kò sí mọ́ fẹ́ sí ó ní wọ́dún nẹ̀lì jáhàrí mi nẹ̀lì kọ́wì láìjẹ́ pọ́ ọmọ ọmọ kíra rárá torí pé kí ni ìṣe bẹ́ẹ̀ ó ń jẹ́ kí èèyàn mọ̀ bẹ nínú àwọn àfọnufọ́ra ilé ní àwọn àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ ọbẹ̀ ọlọ́run ọba jẹ́jẹ́ níbi àṣemú wàhálà wà ní pé òun ni tí yà kọ̀bí síndè ní èní náà abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àhàdáàbò àwọn ẹ̀kọ́ tí ń bẹ pẹ̀lú àdúà pé bá ń sọ fún gbà hùwà gẹ́gẹ́ bá sọ síwájú pé wọ́n ní kọ̀ a a a kọ́tọ́ wá tẹ̀ kú ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn tó bí wa ẹ̀kọ́ tá a lò àwọn tá a jọ jẹ́rọ̀ àbá àwọn tá a jù lọ kásá pé ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn èèyàn ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn olórí ń bẹ ló fi jẹ́ pé ó ń súnmọ̀ èsé pè fún olóòtọ́ ni èyàn mọ́ sàdúà lórí a ń fẹ́lẹ̀ iná gbogbo àwọn n àwọn olórí ọlọ́mọdé ẹ̀sùn wá darí ọlọ́nkọba wa gáìdì yín torí pé ise ọ̀bá rí iṣẹ́ àwa ní òní gbádùn ọlọ́nkọba wa gáìdì wọn tó fi wájẹ́ pé àbùkátà ẹ̀kọ́ àdúà ti ń gbọ́ ni nǹkan alákọ̀ọ́kọ́ nú pé oúnjẹ rẹ ìmú rẹ ohun tó ń wọ̀ ibi tó ń gbé ọgbọ̀dọ̀ jẹ́ lọ́nà halali kọgbọ̀dọ̀ jẹ́ nke ìwọ̀ níbo láti rélẹ̀ àdísì ti wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi jẹ́ nù tá a pèsè fún lórí ilẹ̀ ń tọ́jẹ́ halali tí ó sì sára yín lóore ànábì wa parí ẹ̀ pẹ̀lú àdísì pé inna Allaha ta'ala tayyib ọlọ́run ọba wa ọba tó mọ́ ni wala yaqbalu illa tayyiba ọlọ́run ọba ò sì ní gbà kankan lọ́wọ́ ẹrú kan níṣẹ́ tó bá ṣe àyàfi kó jẹ́ nǹkan tó mọ́ sáàmọ̀ pé ní parí àdísì bí wọn náà ṣe mọ́ ogun náà ti jọ

pé báwọn ànẹ́bí ọlọ́run ti bẹ̀ lọ́run pé ya rọ́b kama ọkùnrin ọlọ́run pẹ̀lú orúkọ àrọ́bù inú orúkọ tó lágbára lọ́wà òun náà ní tó wá fi ń bẹ̀ lọ́run ọlọ́wà gbọ́sọ́gbọ́n sọ pé ya rọ́b ànẹ́bí wá ní ana yustajabu la báwọn ọlọ́run ó sì gbà dúà rú ẹni haram malbasuhu haram wa ghudhiya bi haram oúnjẹ tí haram èèwọ̀ dàgbà ni kó ń kémi ọwá wúra mi kúrò ní owó rẹ̀ owó tó ń ṣe sówó ẹ̀tọ́ ni owó tó orí tó fi bẹ̀rẹ̀ owó sówó ẹ̀tọ́ ni ọwá ń kọ̀ kọgbà kódà bá ń gbà tó ké ń gbà ọlọ́gbà bí ti ni o ìsìdìrájì ni o bá yóò túbá lábẹ́ alákọ̀ọ́kọ́ yìí torípa fẹ́ kó gbéra òun náà ni pé àtọ́ á rí pé a ṣe àtàwùbà tàbá láwọn ẹ̀ṣẹ̀ kan a jáde kó náà àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ̀rọ̀dùl mazolim àwọn tó bá jẹ́ nkẹ́ àbòsí àwọn ẹ̀ta gbà wọ́tọ̀ jálẹ̀ onílẹ́gbà ó sì gbájú ẹ̀ fáwọn èèyàn òun ń bẹ lọ́wọ́ rẹ̀ ò fún wọn gbogbo àwọn wa Yunus ngbà tó kó sínú ẹja tán ìgbà tó di pé àwọn ọjọ́ ah, ìparun ló dé yìí wọ́n ní kódà ẹni tó jí òkúta gbé kápé bí blọ́ọ̀kù tó jí gbé níbi ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n náà yóò ti mọ̀ yọ pé èyàn òtìtì rówó kọ́lé wá ó yọ blọ́ọ̀kù kalẹ̀ wọ́n wá páàkì gbogbo blọ́ọ̀kù rẹ̀ òun ló pọ̀ mọ́ tiẹ̀ àwọn kú ló ti kú

káti mọ́jẹ tí ń seré tí ń seré mustekizul qalb kárí pé a wà á pé àtẹ́sẹ̀ sádùn àtàǹsì ọkàn wa ń bẹ́m̀bẹ̀ bákan náà ni pé ká jẹ́ jad ẹni tó jẹ́ pé kì kọ̀ fàdúà sírí kọ̀ mọ́ sírí sàwàdà ńgbà tí ń sàdúà ńgbòlá ti rélẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àdísì Abi Hurairah tí Imam Tirmidhi tí wọ́n gbé jáde àwọn àfáà fún ní tẹ́kúyà láwọn bòmí náà ẹmọ kéèkì ọlọ́run ọba Allah ẹ sì màmọ̀ dájú ẹni nínú ọkàn yín pàdó àyín ọgbà nígbà tó bá ti jẹ́ pé àsìkò tó yẹ kẹ́ ṣàdúà lẹ́sẹ̀ bó ti yẹ kẹ́ rí lẹ́rí gbàtẹ́ ń ṣàdúà wà alẹ́mù ẹ sì mọ̀ pé annàlọ́ha pé dájúdájú ọlọ́run ọba

ẹ̀fìjó ẹ̀fì kádàrà ìjó ẹ̀fì sàwádà tí ó tàbí pé láwádà orinlẹ́ẹ̀kọ́ súlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé a ń wá ẹ̀rí kódà àtàwọn tó ń kílèmù pé máàlì kíyà làwọn ẹ fún wa lẹ́rí ọ̀kẹ́nà imam kámọ́tí lọ́dọ̀ sọ̀hábà tó fẹ́ sàdúà tó wájẹ́ pé ìlú wọ́n fi lù sàdúà kódà láwùjọ lè ní músíkù instrument náà wọ́n irinṣẹ́ eré ni wọ́n mọ́ pè lọ́dọ̀ Yorùbá gan ìpé ah, aláré ń ṣeré ń bẹ̀rẹ̀ ní tán bá ti gbọ́lù wọ́n pé àwọn aláré abẹ́ẹ̀kọ́ ni eré ìtàgé eré kìníkà ìlú náà wọ́n lù mẹ́ àwọn ń wábi tó jẹ́pà níbi ọlọ́run kẹfẹ́ sí lọ́run ọwá fìlù sí lọ́run kódà àwọn ibi tíṣẹ̀rí àgbà wá láyé ká ah, so eré náà ni ẹ̀sí pè lérè ibi táyè tẹ́sìn ti gbà á láyé àbáwọn tí wọ́n ń lùlù níjọ ọdún àmọ́ kéékèèké tí wọ́n ti gbọ́n tí wọ́n ti bàlágà awáríkàtí ẹ̀mọ́ lọ́dọ̀ ànábì àtàwọn sọ̀hábà àwọn máàmù mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ báyà Abu Hanifa ni Ahmad bin Hanbal ni Muhammad bin Idris Safi'i ni Malik ni Imam Malik ni èyí tó bá jẹ́ pé ọ́ sàdúà rí jẹ́ pé ìlú ni wọ́n wà ń lú ńgbà tí ń sàdúà kéèyàn mú wá fún ilé ìwà gbajúmọ̀ láwùjọ wa a sì ń tẹ́ra wa jẹ ni lẹ́yìn ibẹ̀ nínú àwọn àwàdà kẹrìkẹrì ní ẹ̀ta mọ́fà lùkwáyín sàwàdà alìkútọ́ máa fẹ́ kàínà àti iná anábi ni inna allaha la yastajibu du'a min qalbin la'in qafilin àdísì tá ń tírìtì náà nìyàn nígbà tú pé kárí pé a síríọ̀sì nígbà tá ń sàdúà

ìgbà tọ́mọ